الصبر والوفاء والعدالة لعبد القادر هل رأيتم مثالا وهل رأيتم من الأكابر سيدا يشاء tó kọ́dírì àmúsá tó ti dòṣùpá dojú para. ó ti dojú pa tó ń tán mọ́lẹ̀ kárí ayé. ètò tó ń kọ́ ní mímọ̀ tó ń kọ́ ní lọ́gbọ́n. ètò tó ń múnú ẹni dùn tó móríyá. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n onílàákàyè bá wa. jẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin tẹ̀jú olólùfẹ́ wa pé ẹ káàbọ̀ sí ilé agodo QH radio studio tá a wà ní Accra ní orílẹ̀-èdè Ghana tí a bá sọ pé ó ti di òṣùpá kò ń ṣe pé bóyá a fi ń ṣeré o kò ń dẹ̀ ṣe pé bóyá a fi ń parọ́ bí ó ṣe jẹ́ gangan òun náà la ṣe ń sọ fún yín ẹ káàbọ̀ sí abala tí ní abala àwọn ètò wa fún ti ọjọ́ tòní òun náà ní abala people's opinion níbi tí ó jẹ́ pé a ti máa ń láǹfààní láti máa play kí ni nǹkan tó jẹ́ èrò ọkàn àwọn èèyàn tàbí kí n sọ pé kí ni nǹkan tí àwọn èèyàn ti bá wa sọ lórí gbogbo àwọn ọ̀rọ̀ tí a ti gbé jáde àti lórí àwọn ọ̀rọ̀ tí a ti ń sọ hmm. ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ pọ̀ ń bẹ a dẹ̀ máa gbé voice táwọn èèyàn ti fi ránṣẹ́ akókò tí máa sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wípé nǹkan tí a bá dìjọ wò gígùn ló máa ń gún ọ̀rọ̀ ẹnìkan ó lè má clear dáadáa ṣùgbọ́n tá a bá ti gbé wá tèmi dá sí tẹ́yìn dá sí tí gbogbo àjọ fẹnu sí a máa always get good results ìdí nìyẹn tó fi jẹ́ pé àtúnkì yín kàbọ̀ sí orí ètò yìí lẹ́ẹ̀kan sí Quadri Hamzat ọ̀nà lọ́kọ̀ mi ǹjẹ́ ló gbogbo àwọn ìgbìmọ̀ aláṣẹ àti olùdarí òun náà ni àfihàn pé ẹ káàbọ̀ sí ilé agodo QH radio hmm. ǹjẹ́ tí iṣẹ́ ìbá ti wá pẹ́ ni ẹnìkan ò kì í pẹ́ iṣẹ́ o ẹ jẹ́ kí á tara ṣàṣà ká mú gbogbo ìwà fún yín létòlétò lẹ́yìn kọ̀ọ̀kan ẹ wá jẹ́ kí n sáré fún yín ní ìròyìn ńlá kan tẹ́ pé ó fò fẹ̀rẹ̀wò jáde lórí ọ̀rọ̀ àwọn tó fẹ́ lọ sí mọ́kà àwọn tó fẹ́ lọ sí hajj ní ọdún 2024 gbogbo àwọn tó fẹ́ lọ sí hajj ní 2024 tá a wà yìí àwọn nǹkan kan bẹ tẹ́ pé wọ́n ló ti ń dẹ́rù ba àwọn èèyàn báyìí ní nàìjíríà wọ́n lówó hajj tí wọ́n débi pé ó kọjá sísọ. So nìròyìn bá jáde ó sàn kí n fi owó áàjì mi ọdún yìí kí n fi pèsè oúnjẹ fún àwọn aláìní ju kí n lọ sí mẹ́kà lọ àkọlé ńlá tí ìròyìn yẹn tó gbé tó gbérù nìyẹn ìròyìn sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tó fẹ́ rìnrìn àjò lọ sí hajj lọ́dún yìí láti orílẹ̀-èdè nàìjíríà àwọn ni wọ́n ti ń kọminú pé bóyá òun ni ó máa ṣe é ṣe mọ́ báyìí o lẹ́yìn tí àjọ nacon tí ó rí sí ìrìn àjò hajj lọ sí ilẹ̀ mímọ́ mecca tí wọ́n tún ti fi owó kún owó ìrìn àjò náà lọ sí mecca fún ọdún 2024 báyìí pẹ̀lú owó tó ní díẹ̀ ní mílíọ̀nù méjì náírà ẹnìkan tó jẹ́ igbákejì àjọ yìí òun ló kéde àfikún owó hajj èyí tó jẹ́ kó nira báyìí fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà tí wọ́n fẹ́ lọ sí hajj lọ́dún yìí bákan náà ni ọ̀pọ̀ gbàgbọ́ pé gbèdéke ọjọ́ mẹ́rin tí àjọ náà fún àwọn tó fẹ́ rin ìrìn àjò náà lọ sí Mẹ́kà láti san one point nine million tó jẹ́ àfikún owó ìrìn àjò ọ̀hún kò ní jẹ́ kó rọrùn fún àwọn rárá o nítorí pé ọjọ́ mẹ́rin ti kéré jù wọ́n ní kí ni nǹkan tẹ́ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀ gan ọkùnrin kan tó fẹ́ rin ìrìn àjò lọ sí hajj lọ́dún yìí ó sọ fún àwọn akọ̀ròyìn pé òun ti pinnu láti lo owó ìrìn àjò hajj òun kóun kúkú fi pèsè oúnjẹ fún àwọn aláìní tó wà ní àwùjọ ibi tó ń gbé ọkùnrin náà sọ pé ìmọ̀ràn àwọn onímọ̀ nípa ẹ̀sìn mùsùlùmí ni òun tẹ̀lé láti ṣe bẹ́ẹ̀ ọkùnrin náà ní pẹ̀lú ọ̀wọ́n gógó tó gbòde ní nàìjíríà báyìí á ṣèrànlọ́wọ́ oúnjẹ fún àwọn aláìní ẹ fún wa lówó wa a ò lọ sí àjìmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn káàkiri àgbáyé ni owó tí wọ́n san fún ìrìn àjò lọ sí hajj ọdún yìí pọ̀ jù látàrí bí ọrọ̀ ajé àwọn orílẹ̀-èdè bí ó ṣe jẹ́ kó ṣòjòjò lẹ́yìn tí àjàkálẹ̀ àrùn covid-19 tó ṣọṣẹ́ káàkiri àgbáńlá ayé àmọ́ o àwọn orílẹ̀-èdè ilẹ̀ áfíríkà ni ó palára jùlọ àwọn arìnrìn-àjò lọ sí mẹ́kà láti nàìjíríà àti ghana àwọn gangan ni wọ́n ní ìpèníjà yìí jù látàrí bí owó náírà àti cedis kò ṣe gbéwọ̀n mọ́ sí dọ́là àjọ tó ń rí sí ìrìn àjò lọ sí hajj ó ṣàlàyé pé èèyàn forty nine thousand ló ti sanwó nínú àwọn seventy five thousand ilé tó yẹ kí o ti sanwó fún ìrìn àjò náà ìgbákejì rèé tí wọ́n máa fi owó kún owó hajj lọ́dún náà lákòókò wọ́n fi mílíọ̀nù kan náírà kún a sì san owó náà ṣàdédé ni wọ́n tún ṣe àfikún owó tó tó mílíọ̀nù méjì náírà níbo láti fẹ́ rí owó náà lẹ́sùn pé a fẹ́ lọ sálámọ̀ sí ànábì ó níbo làwọn ti fẹ́ rí owó náà o ọkùnrin kan lára àwọn tó jẹ́ arìnrìnàjò òun ló sọ bẹ́ẹ̀ ọkùnrin náà fi kún pé ọ̀pọ̀lọpọ̀ àwa tí a ti sanwó fún àjẹ ọdún yìí ni a ti béèrè owó wa padà pé káyà kúkú lọ fi pèsè oúnjẹ fún àwọn tí òun jẹjẹ obìnrin kan náà tó bá wa kọ̀ròyìn sọ̀rọ̀ lórí fóònù náà òun náà fi àìdùnnú rẹ̀ hàn sí àfikún owó ìrìn àjò hajj obìnrin náà sọ pé gbèdéke tí wọ́n fún wa ti kéré jù tí ó bá wu ọlọ́run kí òun lọ sí hajj lọ́dún yìí mo máa lọ tí kò bá sì ṣeé ṣe kò sí ọ̀nà wọ́n ní nacon fi owó kún owó ìrìn àjò hajj ó tún fún àwọn arìnrìn àjò ní gbèdéke ọjọ́ mẹ́rin péré ọjọ́ mélòó wọ́n ní ọjọ́ mẹ́rin àjọ tó ń rí sí ìrìn àjò lọ sí hajj lórílẹ̀‐èdè nàìjíríà nacon àwọn náà sọ pé wọ́n ti fi owó kún ìrìn àjò lọ sí mecca fún ọdún 2024 pẹ̀lú owó tó dín díẹ̀ ní mílíọ̀nù méjì náírà ọ̀rọ̀ pọ̀ ń bẹ o àwọn èèyàn wọ́n sì ti yarí débi pé kò dùn mọ́ wọn nú kò jẹ́ bí díẹ̀ lára ìròyìn ilé ìta ní ká tọ́ yín lẹ́nu wò pé bí ó ṣe jáde lọ́wọ́ alẹ́ yìí òun náà lanàwọ́ gan tá a dẹ̀ ti rò pé kí àtàwọ̀ rẹ̀ sí lórí ètò ẹ wá jẹ́ kí a sùn lọ sí abala ilé ìta ti máa play irú ọkàn táwọn èèyàn ti fi ṣọwọ́ sí wa ẹ ṣeun ẹ kú ìkàlẹ̀. ẹ kalẹ̀ aláàjì ẹ kú atótónu ẹni ẹ sì kú iṣẹ́ náà ẹ kú iṣẹ́ ládá ọlọ́run àpò ògbà lérè o lẹ́ẹ̀kan sí mo kí àwọn crew member yín ayé bọ̀bọ̀ àdùkẹ́ àdùfẹ́ eléwì àti jíde babs mo kí gbogbo yín o ẹ kú iṣẹ́ o kò ní rẹ̀ wá o àwa tá à ń gbọ́ yín náà kò ní rẹ̀ wá ẹ̀yin tẹ́ ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ náà kò ní rẹ̀ yín àjíǹde ara máa jẹ́ fún gbogbo alápapọ̀ ẹ kú o ẹ alájì sẹ́rí hmm, ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ayé ti máa ń sọ gbà kan pé ọ̀rọ̀ yìí á pẹ̀ka ó lẹ́ka tó pọ̀ lọ bó ṣe ti wà ní ọ̀rọ̀ yìí lẹ́ka gidi sẹ́rí iye ibi tí màá ti wọ tí màá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi sẹ́rí ọ̀rọ̀ tí ìyá ìmọ́lẹ̀ ń sọ àǹtí bọ́sẹ̀ nítorí girama ní ká máa pè ní ìyá ìmọ́lẹ̀ mu àǹtí bọ́sẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ mo fẹ́ ká jókòó ká tó túrò ẹ̀ẹ́ nígbà míì wọ́n ní nínú ọ̀rọ̀ aṣiwèrè òdodo ọ̀rọ̀ ó máa ń jáde mẹ́ẹ̀ nígbà míì díẹ̀díẹ̀ ní sẹ́rí bí ya ìmọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ó sì ń bọ̀ ṣé pé interview tó grand nínú fún ìwé ìròyìn punch wùmí ò mọ̀ sí àbí wọn lọ́rọ̀ yẹn ti dìjà láàrin wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tèmi kẹ́ gbàdúrà pé kó tó di on the fifteen ọ̀rọ̀ kan tó máa tún jáde tí gbogbo a tún wò pé ah, ìyẹn bẹ́ẹ̀ kọjá lọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ kejì ṣe rí àwọn ọmọ mi wà kan sọ̀rọ̀ nípa lọ́ọ̀yà tí àwọn bàbá wọn mọ́lẹ́lọ́gbà ẹ̀ alájì ẹ lè iṣẹ́ tó yẹ kí ẹ̀yin ṣe iṣẹ́ tó yẹ kẹ́ handle fún ara yín ẹ lè sọ pé kí Jídé Babs àti ayé kí wọ́n lọ ṣiṣẹ́ yẹn iṣẹ́ yẹn àwọn èèyàn ní ọ̀nà ẹ̀ bíi pé gan oníṣẹ́ kẹ́ wà pẹ̀lú wọn like now i'm in a field field kan mo wà mo lọ síbi iṣẹ́ kan gbàtí mo débẹ̀ àwọn tá a jọ ń ṣiṣẹ́ mo fi wọ́n lẹ̀ síbẹ̀ pé mo máa ṣe ẹni yẹn sọ fún mi pé no èmi gẹ́gẹ́gẹ́ ló ń fẹ́ kí wọ́n handle sẹ́yìn ó lé mi gẹ́gẹ́ ló ń fẹ́ kí wọ́n handle sẹ́yìn sẹ́rí àwọn lọ́ọ̀yà yẹn because báwọn yẹn ti ń sọ wọ́n ní ọmọ lọ́ọ̀yà yẹn ló handle iṣẹ́ yẹn alájì ẹ má jẹ́ ká fi ọgbọ́n ọmọdé lóòótọ́ ọgbọ́n ọmọdé ń gbà mí ó lè ó lè ju àgbàlagbà lọ but experience nígbà mi ó ń jà experience nígbà mi ó máa ó máa tà ó mo fẹ́ kẹ́ wo bí àwọn grandma sọ̀rọ̀ lórí lọ́ọ̀yà yẹn màmá mi kan náà tó sọ̀rọ̀ lórí lọ́ọ̀yà yẹn again ẹ bá àbá Mohbad sọ̀rọ̀ ní ọ̀nà tó máa gbọ́ wọ́n sì ń complain lórí ẹ̀gbọ́n wọn yẹn bí àbúrò wọn ni Mr Muiwa yẹn àwọn yẹn ń complain lórí rẹ̀ ìyẹ́kúdí complain lórí rẹ̀ lóòótọ́ ìyẹ́kúdí complain lórí rẹ̀ pé wípé wọ́n yàtọ̀ sí pílàfọ́ọ̀mù tí wọ́n á mi báyìí yàtọ̀ sí quiz age radio wọ́n tún lọ sí another platform míì tí wọ́n tún dáwó fún wọn tí wọ́n ní ń lọ káàkiri ní US so sẹ́mo ìyá ìyá àmọ́lẹ́sì sọ pé wọ́n ń fi ó ń fi òkú ọmọ òun ó fi ń pa ó káàkiri ìyá ẹ̀ mọ̀ tó ń sọ ni mo fi ní pé ẹ má jẹ́ ká wo ọ̀rọ̀ ìyá yẹn ní pé bí ọ̀rọ̀ aṣiwèrè ó sọ gbogbo àlà ń sọ pé no ó ń sọ ọ̀sọ́kúsọ. So, àwọn yèyé sọ pé àwọn àbúrò bàbá mr muiwa àtàwọn kan wọ́n kóra wọn jọ wọ́n fi ìmọ́lẹ̀ pawó káàkiri which is miss tó yẹ pé bàbá àmọ́ ló sì mọ̀ nípa ẹ̀ so gbogbo àwọn kan yìí náà nísìnyí wọ́n máa máa dùn àwọn èèyàn legal lawyer le, legal team bí wọ́n ṣe ti mú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ti kúrò ní pé iṣẹ́ bí mo ṣe sọ fún iṣẹ́ tẹ̀lé handle iṣẹ́ tẹ̀lé handle ẹ̀ lè táwọn àyè àti àgùfẹ́ léwì tó bá jókòó sórí àga yín a kò lè kò lè dàbí wọ́n kẹ́ àwọn máa wo pé òkè Queen's Radio ló ń sọ̀rọ̀ Queen's Radio ló ń sọ̀rọ̀ ni so ohun tí mo fẹ́ sọ ni pé bá lọ́ọ̀yà yẹn lọ́ọ̀yà lọ́ọ̀yà lọ́ọ̀yà yẹn àwọn kankan wà tó yẹ kó ti ṣe lóòótọ́ tó yẹ kí lọ́ọ̀yà yẹn ti ṣe tí wọn ò tí ì ṣe irú gbogbo ẹ̀mí ni àwọn prime boy yẹn wọ́n ní wọn ò tí ì approach wọn níjọ́ tí wọ́n mú prime boy yẹn tí wọ́n mú ní tuesday tí wọ́n tún mú yẹn ló jẹ́ ọjọ́ tí wọ́n lọ bẹ̀ tó jẹ́ pé wọ́n approach yàtọ̀ sí pé bóyá wọ́n mọ̀ra àti prime boy tẹ́lẹ̀ láti lẹ̀ wọ́n ní di ọjọ́ yẹn tí wọ́n fi tí wọ́n fi lọ mú prime boy tì mọ́lẹ̀ ipe bàbá lọ́ọ̀yà yẹn àti prime àti spending wọ́n ni wọn ò ní interaction kankan so báwo ni báwo ni ọmọ òsín ni máa bẹ̀rù ẹ jọ torí ọlọ́run olóòtú mo fẹ́ kẹ́ kíyèsí ọ̀rọ̀ yìí dáadáa mo fẹ́ kẹ́ kíyèsí ọ̀rọ̀ yìí ẹ jọ ẹ bá wa bá wọn sọ̀rọ̀ ẹ bá wa bá wọn sọ̀rọ̀ kó má di pé kò wá tán jì yín kò wá tán ṣé bá a ti sọ pé kò ẹ lè rí judges kò wá tán ẹ jọ olóòtú ohun kò wá tán kò ní fọ̀ sí wa lórí ọ̀rọ̀ yìí o àti gbogbo àmú wọn rí ṣùgbọ́n à ń kẹ́kọ̀ọ́ lára wọn ni lára ọ̀rọ̀ yìí kó bá a má tún ṣẹlẹ̀ mọ́ á bá a ṣe mí tàbí kó má bá a ṣe wọn ní gbogbo tí gbogbo à ń sáré rẹ̀ báyìí olóòtú ẹ jọ ẹ bá wa bá wọn sọ̀rọ̀ ẹ̀yin tún ní ẹ̀yin tún súnmọ́ wọn ni mo fi pa òwe kan ní nínú mẹ́sẹ̀gì pé kẹ́gùn kẹ́gùn kẹ́gùn apárápá kẹ́gùn sọ̀rùn jura wọn lọ ẹ jọ ẹ bá wa bá wọn sọ̀rọ̀ ó dàárọ̀ olóòtú. wọ́n wá fáà wọ́n àdá لعبد القادر هل رأيتم مثالا وهل رأيتم من الأكابر سيدا يشابه الكيلاني سيرا وهلا ètò kọ́dírì àmúsà tó ti dòṣùpá tó ti dòṣùpá. ẹ kálẹ́ aláàjì àkóṣe àtàrọ̀ voice note mi alẹ́ yìí ó fẹ́ dá lórí àáfà àti ní ó lọ visit àwọn Naira Marley ṣe rí gbogbo nǹkan tá à ń sọ yìí arranging ni plan work ni Naira Marley náà ti kọ́ lórí ẹ̀ ńgbà kan pé yahoo ni babaláwo ṣe rí àáfà àáfà tó pè wá yìí yahoo àáfà ni yahoo àáfà tó ń sọ pé òun ti rí. Naira Marley Sàámú Lárè tán pé wọn lọ́wọ́ ṣé òun jọlọ tó rí inú ròdì àbí ṣé etí ẹ̀ di sígbà tí Sàámú Lárè sọ pé all stations set to no case àbí ṣé etí ẹ̀ di nígbà tí Sàámú Lárè sọ pé inú fíìmù lòkù ti ń yọ síyàn wọ́n ti gbé e sí ṣé etí ẹ̀ di sí yẹn so àwọn náà wọ́n ń lo one plus one láti fi get two pick láti fi erase nǹkan tó wà lọ́kàn àwọn ọmọ ẹ̀yàn pé kó fi erase yẹn kúrò ní so aṣáàṣì rí pásítọ̀ tó sọ pé bàbá Mohbad ló pọ̀ ọmọ ẹ̀ tó sọ pé tó bàbá Mohbad dà kó wá <laughs> sọ́dọ̀ òun so we see so many things àti ẹ̀ tó sọ pé òun fẹ́ adopt òkú Mohbad mọ́ra wọn mọ́ra wọn so ti àfáà tó tún jà lágbà àbí kí ló ń pè ìyẹn ò jẹ́ tuntun nàìjà làwà so kọ́ máa fi nùwà mọ́ jẹ ìyàwó àfáà ni so wọ́n ti fún un náà lówó pé kóun náà wá sọ tiẹ̀ so nǹkan tó kàn dùn mí ni pé gbogbo wọn kàn wọn kàn di ẹrọ ẹlẹ́rù sórí wọn fa tiwọn lọ́wọ́ torí gbà tí ìbínú ọlọ́ba máa dé sí wọn báyìí àwọn gan-an wá wá wá ẹkún wọn ò ní rí wọn ò ní rí so nǹkan má gbúra ní handicap láṣà ayé bọ̀bọ̀ o àmọ́ bó ṣe ń lọ so àti Sam o àti Naira Marley o wọn ò lè ṣe tó bá jẹ gbì wọn á kú gbì. Samuel tó ló búra pé òun ò fọ́ kan Mohbad rí ṣé ojú tí wàá fọ́ ààrẹ àwọn ṣó tí Mohbad ṣó tí Mohbad ṣe tó yọ ẹgbà tó lọ dàbẹ̀rù àbí ṣé àfáà tó lọ tó lọ ń jẹ́rìí wọn ṣáá ní etí òun dàbójú òun fọ́ òun náà ò rí kò rí social media tó wá tó wá fọwọ́ gbáyà pé òun ti rí inú òun ti rí inú òun ti rí inú òun jọ́lọ́ tó rí inú ròde ni kò sẹ́rẹ̀ kọ́lọ́ máa fún nígbàjú olóyìí sòsòkúsọ náà máa sọ kiri wọ́n ń bíráìbù kò síbi tó fẹ́ lọ mọ́ wọ́n ṣe ń bíráìbù àtọ̀tún àtòsì so ilẹ̀ wọn dẹ̀ ti ilẹ̀ wọn tó ṣú ó máa tó mọ́ then based on ọ̀rọ̀ Wùmí àti spending Alhaji spending has a lot to say ara spending mọ̀ rárá àtọ̀ ara spending ò mọ̀ rárá àtọ̀ why tí ò ṣe sọnù kóòtù pé nígbà tí tó ń sọ̀rọ̀ lọ pé òun kọ́ lòun pe nọ́ọ̀sì ṣó sọ̀rọ̀ débẹ̀ ṣèbí lákòókò nígbà tó wà ní Kirikiri àbí wọlé ló wà tẹ̀wé pé òun kọ́ lòun pe nọ́ọ̀sì kó kọ́ fún mi ní nọ́mbà nọ́ọ̀sì ni why tí ò sọ mọ́rọ̀ nígbà tó wà ní kwesi níjọ Wednesday ipe wọn kọ́ ara pé òun pe nọ́ọ̀sì pé òun fún nọ́ọ̀sì òun fún nọ́mbà nọ́ọ̀sì ni why tí ò ṣe sọ mọ́rọ̀ jẹ́ pé nǹkan mi ló sọ and ọjọ́ tí Mohbad kú ṣèbí alẹ́ alẹ́ Sunday mọ́jú Monday ni Wùmí ń sọ tó ń pe Gistlover pé elóòótọ́ we had a fight but I don't know what transpired between Mohbad and his friend that result to a, a singe of a eh, punch pé agbára àwọn òkà nǹkan tó ṣẹlẹ̀ mọ́ who is that friend ṣèbí primary ò tẹ̀lé wọn wọn kò tẹ̀lé wọn lọ sílé láfta náà ṣò ṣèbí eh, ọ̀hún spending ló tẹ̀lé wọn lọlé àbí ṣé àdúrà ni mo máa pè ní friend àbí dàrúsà ṣèbí related blood ni dàrúsà jẹ́ sí so where is that friend tí wọn àti mbàdàn ṣe di blow tí agbára omi ò ká mú so there are there are there are, a lot of mystery láàrin yẹn spending <clears throat> has a lot to say the same thing as nurse fèsàrà so òun náà ni wọ́n ṣe láti sọ bàbá àti kú kí nurse fèsàrà tó di nǹkan tó ní pé kò sọ ìtọ́ stage fún ló sọ fún wa so kò fún kò fún mbàdàn abẹ́rẹ́ rárá láti inject Mohbad kó tó dé so ó dé bùkún ẹ̀ lẹ́yìn nǹkan tó ní pé kò sọ òun ló sọ because gbogbo condolences ẹ̀ kọ̀ tí Wunmi receive látọ̀dọ̀ celebrity Nigeria like ten like ten course to receive it was after Mohbad's death kó tó ayọ̀kẹ́ náà special adé but lásìkò ọ̀rọ̀ bá tó tí wọ́n tásìkò àti ṣòfò wàhálà so nǹkan tí mo ní kí n jùlẹ̀ ní voice note alẹ́ ẹ̀dẹ̀ ìjọba mi play ẹ̀ ṣe gan. tó kọ́dírì àmúṣá tó ti dòṣùpá ó ti dòṣùpá ó ti dòṣùpá tó ń tán mọ́lẹ̀ kárí ayé ètò tó ń kọ́ ní mímọ̀ tó ń kọ́ ní lọ́gbọ́n. hello salamu aleykum o ẹ kú òǹgbẹ o ẹ kú àbájá tèmi lọ́dọ̀ tiyín àwa ṣì wà nínú ẹ̀ ń bíbà ẹ̀ lẹ́kú ètò ajíkọ̀dúrì ọlọ́run á máa fún yín ṣe ẹni ṣìwé ẹni ṣìsọ gbogbo ọpọlọ tẹ́ fi ń ṣe kò ní dàrú ayé bọ̀bọ̀ ẹ bá wa kí wọn àti àǹtí wa àdùfẹ́ um, ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kò pọ̀ torí wípé kí ni gbogbo àwọn mọ́mì wa tó ń bọ́ sórí platform tó ń gìvù point tí wọ́n out wọ́n ti wọ́n ti sọ ọ̀rọ̀ tó yẹ kán sọ ọ̀rọ̀ tó tí ó tó tẹ̀ yẹ kí gbogbo èèyàn sọ wọ́n ti sọ ọlọ́run ní jẹ́ kí wọ́n sọ̀rọ̀ tán ṣe rí um, nǹkan tèmi wá fẹ́ sọ nínú gbogbo ẹ̀ ni wípé ṣàpamọ́ mi wá kan dáhùn wọ́n ní kẹ́ bá wa get in touch pẹ̀lú àáfàá yẹn wípé bóyá a lè bá wa tún tàn mọ́lẹ̀ àbí nǹkan kò ṣe rí àáfàá yẹn ní tilẹ̀ nítọ́lọ́hún ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ yìí kò ń ṣe investigator kò ń ṣe lọ́ọ̀yà òun lọ ṣe wáàsí tiẹ̀ ni gẹ́gẹ́ bí wọ́n dẹ̀ ṣe sọ wípé gbogbo èpè tó ń ṣẹ́ wípé wọ́n lè ti lo arọ́ bí àbí kí ni wọ́n sọ àbí arọ́ èpè uh, whatever bá dé pé àbí báwo ni so gbogbo èpè tí wọ́n ṣe yẹn èpè orí ahọ́n ni kò àbáwọn kọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ tí Sam Larry tó ṣe fún Mohbad kò sẹ́ni tí gbogbo àgbáyé lórí then náà àwọn ni genesis of ikú Mohbad náà àwọn ni genesis of ikú Mohbad I keep saying it agbókèrè ṣèkà ni wọ́n. ikú Mohbad kò sí ètò tí ó dùn mọ́ nínú wọn ọlọ́run ti bá Naira Marley palẹ̀ mọ́ ọ̀tá ẹ̀ kọ́mpítítọ̀ ẹ̀ ọlọ́run ti bá palẹ̀ mọ́ ọ̀tá ẹ̀ then Naira Marley ẹ̀ eh, Sam Larry iṣẹ́ tí wọ́n rán òun òun lòun jẹ́ kiri pélégùsì ló rán òun iṣẹ́ òun lòun jẹ́ kiri ló fi ń Mohbad kiri Wùnmí òun ló parí iṣẹ́ lóòótọ́ ẹ máa ń sọ wípé ẹ eh, ẹ sọ pé bóyá Wùnmí ló pa Wùnmí ló pa o. but ẹjọ́ ẹjẹ́ awẹnu lẹ́ ẹjẹ́ awẹnu ọkọ̀ náà àmọ́ bí tí gbogbo àmọ́ bí gbogbo ẹ̀ ṣe ń lọ àáfàá kan ni wọ́n ní ìdí láti lè fi ṣépè fún wọn pásítọ̀ kan ni wọ́n ní ìdí láti lè fi ṣépè fún wọn kọ́ gbé ayílála sílẹ̀ fún wọn kọ́ fi ṣépè ká wẹni tó tó láti fi ayílála ṣépè àbẹ́ni tó máa mú omi ayílála tí ò bá ní wúkú ṣẹ́mọ̀ ṣebí lẹ́nu jẹ́bẹ̀tà ìwùmí gbọ́mọ ẹ̀ ṣépè ṣebí gbà tó tún yóò tún ní ẹ ẹ òun ò gbọ́mọ òun ṣépè òun ṣe kinní ni so gbogbo wọn òun mọ ibi tí wọ́n tí wọ́n tó ń forí pamọ́ sí ọmọ ibi tó ń forí pamọ́ sí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa pààyàn la máa wá ní kí wọ́n wá bọ́ síta kọ́ wá ṣépè la máa ní èpè máa rọ̀ wọ́n irọ́ ni bàbá mi kò rí bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ ṣe rí spending spending ti gbàbọ̀dé lọ́yà spending náà ó ti gbàbọ̀dé ṣe rí lọ́yà spending ó ti compromise pẹ̀lú Wùnmí òun máa òun fẹ́ jẹun ní tiẹ̀ kò ń ṣe lọ́yà ó ti rí wípé eh, kí ni eh, spending ti ń jẹ́ wípé kí ni eh, ọ̀rọ̀ tiẹ̀ ò nítumọ̀ kò dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ ti spending gangan ló nítumọ̀ nínú gbogbo kéèsì tó wà nílẹ̀ yìí torí spending gan confusion ti bá láìfọ̀ ẹ̀. gbogbo ẹni tí ò bá dẹ̀ fẹ́ bá ọ̀rọ̀ Mohbad yìí lọ tí ò bá fẹ́ fi tàkasúfè sọ́lọ́run kó yá tètè jẹ́wọ́ kó ní kálukú wọn tètè bọ́ síta kan jẹ́wọ́ kan jẹ́wọ́ ni spending tó sọ yìí pé tó ń wí wọ́nàwọ́n ní chọ́ọ̀chì àbí ní corona inquest yẹn òun ló lè bá wa tàn mọ́lẹ̀ sí gbogbo ẹ̀ tí ò bá fẹ́ kí nǹkan tó ṣe Mohbad kó ṣe òun náà torí bàbá Mohbad lúgọ ó ń sunkún Mohbad ìyá Mohbad bá ti ní kò gbọ́n kò lọ́pọlọ lórí kò tí ì mọ nọ́mbà tó bá òun ẹ jẹ́ kó gbé Mohbad sí tán kó tó wá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìgbésí ayé òun. bóun ò lè tún rọ́mọ òun mọ́ láéláyé so gbogbo tí wọ́n ń ṣe tó ń sọ yẹn kò bòlónì ni irọ́ ni then táwọn ọmọ ẹ̀ mọ̀ bá àwọn um, Sam Larry tí wọ́n bá mọ̀ pé àwọn ò mọ̀ àti Naira Marley kàn help wa now kàn help wa kàn bá wá ẹni tó pa Mohbad ó ṣe jẹ́ pé gbà ẹni gbogbo wọn travel. ṣe jẹ́ pé ìgbà yẹn ni gbogbo wọn travel gbogbo wọn náà mọ̀ ń pẹ̀ gbogbo wọn pátápátá spending gan òun ni òun ni pillar of kinní yìí òun ló lè bá wa tàn mọ́lẹ̀ sí bọ̀tọ̀ ló ń dákúdájì tó yà tètè mọ nǹkan tó máa ṣe kó tó di on the fifteenth wọ́n fún wọn yẹn otherwise àwọn èèyàn fayílá la ṣe pè fún o so èyí tí mo fẹ́ sọ nìyẹn ẹ má bínú kọ́nà kó ṣàforíjì fún wa inú àwẹ̀ làwà má sálàmù hello salamu alaikum wa rahmatulahi wa barakatu ẹ kú ìdájí ẹ kú àsùbà o ẹ lẹ àdúrà wa gbẹ kú ń gbẹ ààrẹ yín oṣù láwọn ọmọ adá ọmọ wa sí àjírí wọn alálùbáríkà àwọn alówóore lẹ́rìn o wọn ní kó sọ́wọ́ ọmọ aráyé o ẹni tó máa tọ̀ wọ́n pọ̀ lọ́run jẹ́ kán bọ́ sọ́wọ́ ẹ o àjírí gbogbo wọn o lágbára ọlọ́run lọ́lànà bẹ́ẹ̀. la wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim mo kàn fẹ́ sẹ́ndì yín ní mẹ́sẹ̀gì yẹn ni mo wo gbogbo ṣóò yín lẹ́nu but ẹjọ́ torí ọlọ́wọ́n bá mo fi you look very very tired you need to rest please you need to rest you need to rest I look dehydrated and then I look tired your eyes are barely opened ah no please. E, e, arrest please arrest if possible ẹ má ṣe show níjọ́ sunday ẹ jọ̀ọ́ ẹ fọjọ́ sunday sinmi if possible gan ní saturday ẹ jọ̀ọ́ torí ọlọ́run ọlọ́run ní jẹ́ agbéra wá sí o ẹ jọ̀ọ́ torí ọlọ́run bá ni mo fi bẹ̀ yín ẹ sinmi o ẹ sinmi ẹ sinmi ọ̀rọ̀ mohbad gbogbo wa ní ó in fact the only time tínú mi dùn sọ̀rọ̀ Mohbad ó nígbà tí mo gbọ́ pé bàbá Fálànà drop ó withdraw pé kò accept kéèsì yẹn mọ́ ó back out ìyẹn nìkan òun ló dùn mọ́ mi nínú ọjọ́ tí mo ti ń gbọ́ gbogbo ọ̀rọ̀ Mohbad gbàtí mo dẹ̀ tún wá gbọ́ lẹ́ni tí mo tún i'm sorry ní àná tẹ́ni wípé um, eh, wọ́n DNA àbí kí náà ti ń pẹ́ autopsy ti dé pé but wọn ló máa tó three weeks láti mi tí ẹ ṣòpò bọ́dà láti pè láti fi messages i was just depressed i was just depressed pé ah wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ màgòmágó nǹkan tí wọ́n fẹ́ ṣe ni wọ́n fẹ́ lọ ọtúrẹ́ẹ̀tì ẹ̀ ni wọ́n fẹ́ lọ shortration fún kí ni wọ́n ti ń pè autopsy yẹn ni wọ́n fẹ́ lọ ṣe alteration fún ni wọ́n máa lọ change kínní bóyá orúkọ ẹlòmíì náà bóyá result ẹlòmíì náà máa fi ṣe ti Mohbad so ká máa wo ṣá but ẹjọ torí Ọlọ́run ẹsìn mi o ọdún àwa gan nídìí sinmi but <laughs> tí n bá kọwọ́ borun báyìí mi ò tiẹ̀ lóògùn oorun mi ò ń lóògùn oorun tó oorun fi máa ń kun èmi náà so but ẹjọ torí Ọlọ́run abẹ yín ni ẹsìn mi ẹjọ o my family yín rèé o àwa là ń bá yín sọ o òkè masalam àdúrà gbà o. Ah, mo rí i pé program méjèèjì ti connect mọ́ra wọn ó dà pé ilé ìtọ́sán yẹn ti pẹ́ bẹ́ẹ̀ a dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ mọ́mí wa ẹ ṣe gan ni tó gbogbo nǹkan tí wọ́n ní ká mú wá ká play fún yín ó náà láti play fún yín people's opinion fún talẹ́ yìí kò ní jù bẹ́ẹ̀ lọ a jẹ́ pé ìpàdé wa ó tún máa di ní ọ̀la lágbára ọlọ́run ojú máa yẹ̀ ló máa mọ́ gbogbo wa fún àwa tá a wà ní apá ibi tí ilẹ̀ ti ṣú ẹ̀yin tẹ̀ dẹ̀ ṣe wà ní ojúmọmọ náà bí ẹ̀yin tẹ̀ wà lọ́sàn-án ẹ̀yin tẹ̀ wà nírọ̀lẹ́ káàkiri káàkiri ẹ ṣáà máa gbádùn oríṣiríṣi àwọn orin àwọn orin tó dùn tá a ti là fún yín kí ẹ máa jẹ mọ̀kọ́tùn ẹ máa jẹ mọ̀kọ́tùn gbogbo ẹ̀ bó ṣe ń gbá yágíyágí tó ṣèrìmọ̀ dòdò gbogbo ẹ̀ ló ń gbá yágíyágí ó dẹ̀ ó ṣe kí ni ó ń ṣèrìmọ̀ dòdò ẹ ṣe gan ni tí ẹ ń gbọ́ wa ajẹ́pẹ́ ẹ̀kọ́ abí òun láti máa dá dúró fún ti èmi ìpàdé wa tó di lọ́la ní aago méjìlá ọ̀sán Ghana time ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ ẹ wo difference wà láàrin Ghana time sí time ọ̀dọ̀ yín ẹ wo time difference tó wà ń bẹ̀ lágbára Ọlọ́run ẹ oorun àyè ẹ ṣeun. QH TV la fẹ́ máa gbọ́ o QH TV la fẹ́ máa wo ilé iṣẹ́ tẹlifíṣàn ìgbàlódé o QH TV la. tẹlifíṣàn dáńgájíá. QH e TV ló fẹ́ máa wò. ògbóǹjẹ fẹ́gbẹ́ ó tún gbà wọ́ bọ̀. QH e TV ló fẹ́ máa wò. ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn. QH e TV ló fẹ́ máa wò. àwọn ètò àwògbádùn lóríṣiríṣi. QH TV ló fẹ́ máa wò. ètò eré ìdárayá kò gbẹ́yìn. QH ló fẹ́ máa wò ìgbàlódé tó ta lẹ́nu. QH TV ló fẹ́ máa wò ó ti yá. ìdínkù dúró ọjà láyé wá sí QH tẹlifíṣàn wa. àfi tiwa gbé ti yín lárugẹ QH TV lágbádé fún ẹ. QH TV Accra and beyond.